الصراط خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى Àdá ọpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó tún ṣe ń rọrùn fún wa láti pàdé lónìí láti wá máa tẹ̀síwájú. Si níbi ẹ̀kọ́ alukur'an eléyìí tí àǹjọjọ́ ń gbọ́ tá àǹjọjọ́ ń kọ́ ọlọ́run kọ́ wọlá yìí tóbi rẹ̀ kọ́ ẹ̀sìn ọlọ́run kò fi yé wa ọlọ́run kò fi wá ṣe kò ń kẹ́ dáadáa. sọ́rọ̀ tá à ń tú lọ́wọ́ gẹ́gẹ́ bí a ti ń sọ sọ́rọ̀ pàtàkì ni sọ́rọ̀. eléyìí tó ṣe wípé tá a bá wo kékeré rẹ. kò sẹ́nìkan nínú wa tí ọ̀yẹ́ ọmọ túmọ̀ ẹ̀ pàápàá jùlọ tá a wá mọ̀ pé ànábà Muhammad sallallahu alayhi wa sallam ó pàtàkì sóra yìí débi wípé. ó ṣàṣàyàn rẹ̀ fún wa wípé láwọn àsìkò ìjọsìn wa kan ọlọ́run ká máa ké lápẹjúwe àsìkò ìgbà tí èèyàn máa kírun tí kàkéwu tó pọ̀ jù àsìkò wọn àsìkò wọn àsìkò tí èèyàn máa kírun òòrùn bẹ́ẹ̀ ni àyọ̀ ẹ̀kọ́ àsìkò súnmọ́ ẹ̀kẹ́ ìrún ọdún ni bẹ́ẹ̀ ni àyọ̀ ẹ̀kọ́ bóyá torí pọ́pọ̀lọpọ̀ èèyàn náà fílà lóhùn ní ọjà ọmọ ibi tí àti kírun lọ́pọ̀ rẹ̀ ìgbà tí a máa ń kéwú pọ̀ jù lórí ìrun ìrun òru ni bẹ́ẹ̀ náà yóò ẹ̀kọ́ tó bá wá rí bẹ́ẹ̀ tó bá kù mẹ́ta àgbẹ̀yìn táàkì nínú òun òru mo rẹ̀ lọ́dọ̀ ara sónà ni ó kákàdé mi sábẹ̀ ìsìn ọlọ́dẹ̀ bàlá bọ́bá tó dọjọ́ dímà mọ́lọ́gbọ́dọ̀ ara àbí súnà tó ní ní àtàkà sábẹ̀ ìsìn ọlọ́dẹ̀ bàlá bẹ́ẹ̀ náà ẹgbẹ́ kọ́ kọ́dà lọ́jọ́ ọdún tẹ́lẹ̀ bá tó fẹ́ kírun ọdún bákan náà eléyàwó dìé kí pàtàkì sọ́ra tá a sọ̀rọ̀ rẹ̀ sọ́ra tó ṣe wípé ìgbà tí wọ́n tún wá sọ ọkọ rẹ̀ orúkọ ọlọ́wọ́n ọba tó ga ju gbogbo nǹkan tó dá lọ ní ẹ̀tọ́ fi sọ sọ́rọ̀ tó dá wàlàálà wallahu subhanahu wa ta'ala ọlọ́wọ́n ọba tó láàárẹ̀ ga òun lọ́ba tó ga jù asọ̀fọ̀ àríkí lábẹ́ gíga yẹn nǹkan mẹ́ta lọ́wọ́ bẹ̀ bẹ́ẹ̀ lábẹ́ ọkọ̀ arákọ̀ọ́kọ̀ ẹlẹ́rìí ẹlẹ́ẹ̀kẹta tó bá wù yẹn sọ pé olówó dat àti olówó sibat méjèèjì ẹ̀kejì yẹn wà wọ́n sínú sibat sọ́yìn ọlọ́run ọba ọba tó láàrẹ ká tó wá sọ súrà yìí kalẹ̀ àti gbìyànjú níwà ń pa àwọn akatọ́lọ́ ọba fún anígbà láàyè láti mẹ́nu bà á sọ̀rọ̀ nípa kí ni wọ́n gbà lẹ́nu pẹ̀lú sọ́bì ìsìnmá rọ́bì gàdá bẹ́ẹ̀ náà yóò ẹ̀kọ́. nǹkan ẹyọ̀kan ni wọ́n abẹ tí kìí fò òun ni bàtà ń sọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ kan ń bẹ táwọn onímọ̀ fẹ́ jẹ́ àmọ́ níbi rọ̀bì gàyẹn a ti sọ̀rọ̀ lórí ìtumọ̀ sọ́bì ìsìnmá àbí bẹ́ẹ̀ a sọ̀rọ̀ lórí sọ́bì a sọ̀rọ̀ lórí kí tí wọ́n lè sábì sábì ẹ̀rọ bàtà àti sọ̀rọ̀ lórí gbogbo yẹn táyì rọ̀bátà ìsún àrọ̀bíkà rọ̀bíkà tí wọ́n ń bẹ̀ẹ̀bẹ̀ yẹn àwọn onímọ̀ ní wípé tá a bá wò dáadáa a rí wípé wọ́n ṣe ìdọ́fà rọ́bù sí ó sí ọlọ́run àníbà Muhammad sallallahu eléyìí tí ó máa jẹ́ wípé gbogbo ẹni tí ń ké tí wọ́n lábá ti rẹ̀ tó ń sọ pé ẹ̀sùn ọ̀rọ̀ gbèga ọlọ́run ọba tàbí náà lọ́lọ́run ọba tiẹ̀ náà ìdọ́fà tó wà nínú àyà nítorí ká lè máa rí pé kò sí lọ́pù mi wà lẹ́yìn ọ̀nà gẹ́gẹ́ ọlọ́run ọba ló ní sífà rúbíyà ìjẹ́ ọ̀pù mẹ́ta kí la fẹ́ gbà ń bẹ́ níbi kíkà mọ̀ kọ́lọ́run ọba ní rọ́bù wa ọlọ́run ọba tó láàárẹ̀ ga kò ní sọ́gbẹ̀ hisman lọ́hì aláàlá tọ́ba ló bí akọ̀rẹ́ tà ní ọkọ̀rẹ́ tà kò ní sábì isma tàbí sábì isma ìlàhíkà aláàlá tọ́ba ló bẹ̀ ọ̀rọ̀ àbí ọ̀rọ̀ kò ní sábì isma khalikika aláàlá tọ́ba sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ àbí ọ̀rọ̀ gbogbo àwọn akẹta àwọn ìpátá lọ́lọ́ ọlọ́wọ́ wá lù kankan bẹ́ẹ̀ ọwá lọ rọ̀bíkà sáàrùkọ́kàn ló lásán ọlọ́run ọba tó láàrẹ́ ga kò déédé sí ẹ̀fìyàrùn òbíyà tí kìí bá sí wípé nókítà kan ẹ̀lùmíyà kan dẹ̀kí kọ̀kan bẹ̀lábẹ̀ kọ̀kan déédé múrọ̀bù ó múrọ̀bù yẹn nítorí wípé àǹfààní kan bẹ tó jìnlò tọ́jú àwọn mùsùn tó yẹ kí yóò ti bẹ̀rù wọn. nítorí wípé gbogbo ẹ̀ńtọ̀ nínú ẹ̀ńtọ́ lọ bá dá tí ò bá rí tàkíkò màkọ́ọ̀mì rògbò bí yàṣe kò lè ní ìlàhíyà tó lálàáfíà fọlọ nílùú ẹ̀rọ mi gbogbo ẹni tí kò bá ṣe tàkíkò rògbò bí yà kọ́ yẹn jú ọ̀rọ̀ wípé yóò sin ọlọ́run bó ti yẹ kó sin ọlọ́run yẹ jáàrọ̀ dànù láti mẹ́rin jáàrọ̀ dànù ṣẹ́wọ̀n ẹgbẹ́ lòun bí ọlọ́run ọba ọba tó láàárẹ̀ ga àwọn kèfèrí àná gan bí wọ́n sì ya pọ̀ lọ́rọ̀ sí tó ń tọ́ pọ̀ nínú rògbòbíyà ni wọ́n gbà kí ṣe gbogbo ẹ̀rọ wala in sa'altahum man khalaqahum la yaqulunna Allah tẹ́ bá fi wọ́lé ìrìnkẹta ló dá wọn ó lọ́wọ́ wà lọ́wọ́ ni wọ́n mẹ́ni ó dá wọn wọ́n àkọ́rọ̀ níláàhì bí bá rẹ̀ lọ́wọ́ mi yá ọ̀pọ̀lọpọ̀ nínú tó ọba ni wọ́n ti ní pírọ́blẹ́mù nítorí pọ́blẹ́mù náà tí wọ́n ní níbi tó ṣẹ́kù sí níbi rògbòbíyà torí nínú rògbòbíyà táwọn kèfèrí àná gbà tí ó jẹ́ kí ìlàhíyà wọlé sí wọn lára òun ni àlìbáàfù àlìbáàfù wọn ló sọ rògbòbíyà ni wọn sì gbà á rògbòbíyà ni wọn gbà rògbòbíyà àìgbá àìbáàfin wà lọ́ṣọ́ olófin pọ́blẹ́mù láti gbà tí ó ń ṣe ọlọ́wọ́n bá ń sọ fún àpẹyọ kan lọ́wọ́ yóò sì gbìyànjú lẹ́yìn kú wọn àfẹ́ lọ́yẹ̀ àyíká mi ti náà wà fún mi àtúrọ̀ ọba ọba ìbọ̀ ọba. àìní aláwọ̀ bí àwọn fún àwọn ará ọ̀nà àwọn àlọ́ èyí ti jẹ lẹ́yìn ìgbà wo lẹ́yìn tá a ti ẹ̀tọ́ wa ní wọ́n tún bí adé ibi tí wàhálà ti bá wọn. ṣé wá ní gbogbo rùbùbíyà eléyìí táwọn kẹfìríà náà gbà wà lọ́yà ọ̀pọ̀lọpọ̀ ní mùsùlùmí ò ní ọ̀gbà yorùbá ẹgbẹ́ mi ọ̀pọ̀lọpọ̀ nínú mùsùlùmí ò ní ọ̀gbà ẹjá lọ ká ọ̀pọ̀lọpọ̀ tí ra tàwáhídì táàrí ẹlọ́mọ̀ká tẹ́ bá ríbi tẹ́ bá ti sọ̀rọ̀ tàmáà ìmù ndị ọba bá ti ń sọ̀rọ̀ àlàyé fún mi lọ́yìn ìlà ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ abẹ́ àṣírùkù lásìkò ọ̀rọ̀ wọn kò sí ẹ̀bọ̀ kéke ẹ lọ́rọ̀ na dáadáa ọ̀pọ̀lọpọ̀ tí ra àkílà tẹ̀ ẹ́ wọn kò sí. nítorí wípé àwọn tọmọ wá ń lò kọjá ó gbé nǹkan kúrò lára òun àbí òní jẹ́ kódà àwọn tí wọ́n jọ́sìn fún lẹ́yìn ọlọ́run gan wọ́n ni máa na àbúdó hàn ìlànà ìyọkọ́ rí ibò náà ìlànà ọ̀yẹ́ zòlìfà àgbà wọn lọ́lọ́run ṣùgbọ́n afẹ́ jẹ́ wọn mú àsúnmọ́ lọ. tí wọ́n bá fi pààrọ̀ sára àwọn ọ̀gbà pé pààrọ̀ òun ìṣọ́ ń bẹ lára rẹ̀ àbá àbò ń bẹ lára ìyẹn ló fà tọ́pọ̀lọpọ̀ náà àwọn jẹ́ pààrọ̀ alẹ́ lárúbáwá lọ́kọ́ gbogbo àwọn sẹ́kù kìtàbí tàwíìdì tẹ́lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rì pé sẹ́kù lásán بابا ó kà ní ṣùgbọ́n tí yóò bá ها. gbé pààrọ̀ sára kí ni gbàgbé ẹ̀ pẹ̀lú ẹ̀ ọwọ́ gángan ní sọ torí tí ọba mú jáde yóò padà nù lẹ́yìn tó bá gbàgbé òkà rẹ̀ yóò padà lẹ́yìn tó bá wà nínú àjò tó ti wọkọ̀ èkó lákòdà yóò ní ẹ̀dá pẹ̀sọ̀ mi ẹ̀sọ̀ mi wọn gbàgbé nǹkan lé òkà ló gbàgbé kò tó bẹ́ẹ̀ téèyàn ọba bá fi ogun búra sẹ́wọ̀n kí ara hẹ́lùpù mìíràn ìrìn láàánú ọ̀pọ̀lọpọ̀ tẹ́ bá ní ọ̀pọ̀lọpọ̀ bá búra yóò fi búra nígbà 100 yóò gbé kí ní ìṣẹ̀lẹ̀ ẹni ó fò ogun búra kò tó bẹ́ẹ̀ ogun a yóò ní ogun fẹ́ jẹun ẹ̀ tàbí mò sí níbi hálífò tiwọn wọ́n fẹ́ fi hálífò gba tí wọ́n lẹ́tọ̀ sí wọ́n fẹ́ pé tí máa fẹ́ tajà fún yẹn ti bá ti búra fún yóò gbọ́ táwọn lo yóò gbà ń gbọ́ yóò sì gbọ́ fún mi wọ́n fẹ́ fi gbantí ọ̀lẹ́tọ̀ kí ẹ sì pọ́ lẹ́tọ̀ là ń sọ o ṣùgbọ́n táwọn ń lò fún nìyẹn àwọn nǹkan wọn yẹn wọ́n kò wí pé ẹni yìí tó bá gbọ́ pé mo sọ báyìí ó sì mọ́kọ́ gba ọ̀rọ̀ kì í ṣe kí ká gbé irú tààtì ìmù tọ́lọ̀ fún gbogbo àwọn nǹkan wọn wá ní tàwùjọ tí wá ìdàkejì ní ìgbàgbọ́ wọn mú òògùn ó dín dò ó rinlẹ̀ lọ́kàn gbà pé wọ́n ń lọ ọlọ́run lọ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ pọ̀ ilé ìfijọ́ jẹ́ pé ẹlòmíì nù wọn yẹsítàmùnì àríta àbòdì lè ògún àní ìbára ti là ṣíṣe ògún yóò sì kún ẹlòmíì lójú débi pé kò sí ní ṣe náà mọ́ ẹnìkọ̀ọ̀kan àwọn èèyàn sì ní ògún nù yàrá wọ́n sì ní tí wọ́n ń sí tí wọ́n ní yàrá tí wọ́n fi ilẹ̀ fún tí wọ́n ti lọ́mọ takò sí rí ìmọ̀ tẹ̀lé mi ọlọ́wọ́ ní sọ́bí ẹ̀sùn bí gẹ́lẹ́ àlá sọ̀rọ̀ wọ́kàn mọ́ wá lásán àwọn onímọ̀ wọ́n ló tún wá ṣe dọ́fà rẹ̀ kò wá sọ kí ìsìnmọ̀ rọ̀ bì kún ó ṣe dọ́fà rẹ̀ sí mú ìsìnmọ̀ rọ̀ bì ká tọ́ba ní ìsìnmọ̀ rọ̀ bì kún ọlọ ọlọ́run mẹ́jọ kó rògbòbíyà méjì sínú torí pé rùbùbíyà ti ń bẹ ma ti ṣàlàyé rùbùbíyà méjì rùbùbíyà tó ń àmàtọ̀ rùbùbíyà kan bẹ ọkárí kódà ọkárí kẹfìrí ìrọ̀pẹ́ gbọ́n kò sí ẹnìkan ní ẹntọ́ ọlọ́wọ́n ọba tó láàrẹ dáadáa tí èso ní rọ́bù fún kò náà yóò fún kò bá àjẹkẹ̀fẹ́ àmà bọ́ náà kì àmà òun yóò tún fún tójò bá rọ̀ ọlọ́ọ̀bù ní ní kọ́ yẹ oko tí ẹ lẹ̀ yóò tún rọ̀ sí ti ẹ náà bí koríko tí ń wù lé ní ọmọ ògùn ti bí ti ẹ náà bí yàtọ̀ ní àmà tó ní ẹ bí àmì ń bẹ rúbù bí yàtọ̀ ní ọ̀sọ̀ rúbù bí àwọn mùmí nínú rúbù bí àwọn olùgbàgbọ́ òdodo àwọn onímọ̀ ní kan tó ń bẹ látara ọ̀sọ̀ ìwọ́n ní ọ̀sọ̀ náà pín sí méjì rububiyyatun khassatun àti rububiyyatun khassatul khassa eléyà lọ́wọ́ bá fi kalẹ̀ fáwọn ànábì ẹ̀ àtàwọn tí wọ́n bá tún súnmọ́ dáadáa nínú àwọn ẹ̀dá ẹ̀ tí wọ́n tún jẹ́ mùmí ní òdodo ẹ̀ wọ́n àtúndọ́gba níbi sísúnmọ́ lọ́wọ́ àwọn nǹkan wọ̀nyí lọ́lọ́wọ́ bá tọ́lá rẹ̀ ga lọ́fẹ́ jẹ́ àgbọ́yé nítorí pé gbogbo àwọn tí ó máa tẹ̀lé náà ẹ̀rí pọ̀rọ̀ rògbò bí yà ìrìn wa dọ́mi yé àwọn nǹkan tí ó máa tẹ̀lé àyà yẹn àwọn ọ̀rọ̀ rògbò bí ẹ̀bà ẹ̀bà kì. sábẹ́ ìsìnmọ̀ bíkà láàárọ̀. gbogbo omi náà tó máa fọkàn sí tá a máa wò wípé alẹ́ rà àánú gbà láti bẹ̀ ọlọ́run fẹ́ já mọ́kàn kó ń bẹ̀ àánú tá a bá rí gbà lọ́dọ̀ ẹ̀dá àánú tọ́lọ̀ ń lòun fi rò bí ara ẹ̀ ṣe fún wa ni o ọlọ́run já kí ẹ̀mí wa kúrò níbi ibi gbogbo omi tá a fọkàn sí pé wòsàn wà ń bẹ̀ kálọ̀ mọ̀ yí pé gbogbo ibi tá a bá dé tá a bá ti rí wòsàn ọlọ́run fi wòsàn ni o ìgbọ́n náà àwọn dókítà mùsùlùmí wọ́n ju ẹnìkan wá sọ́dọ̀ ẹ̀ wọ́n ti gbé káàkiri gbé káàkiri gbé káàkiri gbé káàkiri wọ́n tó wá gbé lọ bì kan nínú àwọn táyẹ̀ máa wọ́n gbé dókítà tó jẹ́ náà ní bọ́kí ṣe mùsùlùmí ìyẹn bá tó ń ṣe ọ̀rọ̀ bá tó yanjú ní wọ́n bá gbé ó di ìdìbà ìdìbà ìdìbà ìdìbà ẹ jẹ́ káwọn máa gbé lọ síbítù kan tó ní àgbà ìgbà tí wọ́n bá gbé lọ bẹ̀ lẹ́nìkan bá ní ẹ̀sìn jájọ́ bíi náà wò ẹjá dẹ́bí náà wo ẹnìyàn obìnrin ní ṣùgbọ́kọ̀ rẹ̀ wà bẹ̀ ó ní this favour can never come from a Muslim this favour can never come from a Muslim ah àánú yóò lè wá pẹ̀lú wá lọ́dọ̀dọ̀ mùsùlùmí ẹ̀lẹ́ ìdáwọn kèfèrí ṣe ti wọ́n bá gbé ẹjá ọ̀dọ́dọ̀ kẹfẹ́ sáyẹ̀tì wọ́n bá gbé ìyàwó nígbà wọ́n gbé ìyàwó ibi tọ́lọ́wọ́ bá fi ti ń ṣe é sí gangan lọ́lọ́ ní kẹ́mi mùsùlùmí ọlọ́ọ̀bẹ̀ àfi yáwó lọ́lọ́ bá mú kó lọ́lọ́ bá mú kó ní bá wò báyìí pé ah, èyí ìyàwó ní wàá ń fẹ́ nára rẹ̀ sọ wípé ńgbà tẹ́ fẹ́ gbòòjà sí bí ọkùnrin ní pé this people can never come from a muslim ìbí ó ti wá come from a muslim báyìí nítorí wípé àwọn ibi tí wọ́n gbé lọ yẹ kò sí ìwòsàn lọ́dọ̀ wọn ọ̀dọ̀ ọlọ́wọ́n bá ní ìwòsàn wa. الذي خلقني فهو يهدي والذي هو يطعمني ويسقيني وإذا مرضت فهو يشفي الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفي tí ó fẹ́ wù wá bí kábírùbù bí ọlọ́run ọba fún adáyá tó mọ̀ nǹkan náà o gbogbo nǹkan míì táàbà bẹ̀rù táàbẹ̀ sadi táàbẹ̀ wárí fún wà láyé adáyé tán ká tó mọ̀ nǹkan náà tọ́lọ̀ bọ̀ bá dá asáyé sáàmà ní débi kábẹ̀rù ẹ̀ tó bá ti rí bẹ́ẹ̀ ẹni ọba ń bà ti wá ló lè ti lọ tó bá ti rí bẹ́ẹ̀ ẹni tó ṣe kí ni ẹni tó bá ń mà ti wá ló lè ti lọ ẹnìkan sọ̀rọ̀ ẹnìkan fún mi jọ oníwàlẹ́ àmọ́ nǹkan tí máa lò bóyá dì tí máa lò ní àdó àbúkú tí lọ́ọ́ máa ṣe mọ́ka gbogbo ẹni tí bá ń bá a sọ̀tà ní kírun sí la ní ìrúbẹ́ ẹgbọ́ mi yé ìrúbẹ́ ẹni tí bá ti ń bá a sọ̀tà ó ní yóò kírun sí la gbẹ̀yìn ẹni tí àwa fi oṣù nàìjíríà olóògùn ọlọ́nsá lórí ìdọ́sá máa lọ wájú sí ni bí wọ́n bá ti wá lọ́nsá àgùntàn kìnnìkan níjọ́ wọn bá wọn bá daṣọ bọ̀ yóò tó wá kírun bẹ́ẹ̀ òun náà wọ́n tó pé ó ní pé àjọ àbùkù tí lọ bọ́ sí mọ́kà ẹ̀tọ́rọ́ lọ máa jẹ́ tó orí mọ́kà lọ rárá gbogbo àwọn tí bá ti bá sọ̀tọ̀ máa yóò kírun sí ẹ̀la àgbẹ̀ yìí lẹ́tọ̀rí gan boro wọn tó jọ sàlá àgbàrú sí ẹ̀la àná lọ́nà ló sì mọ táwọn èèyàn gbẹ́kẹ̀lé àwọn èèyàn kan bẹ ńlé ayé yìí tí wọ́n máa wòye pé bí wọ́n bá há ikú kò lè kan àwọn wọn sì kú lọ́la pẹ̀lú gbogbo tí wọ́n ní wọ́n máa tó lára wọn báyìí nígbà wọn bá fẹ́ wẹ̀ wọ́n bàǹtẹ́ ìfúnpá àwọn èèyàn mà ti kú rí tí wọ́n máa fẹ́ tún léṣe tí wọ́n kó lè nǹkan kan tẹ́sí ń bá orí àwọn èèyàn nù kọ́bọ̀dù bẹ́ẹ̀ torí kí ni ẹjá mọ́lọ́wọ́ ọba tọ́lá rẹ̀ ga ní kọ́ọ́líkù wà láì wáyà ẹni tó ṣe pé wọ́n ní ń fún mi lóúnjẹ ní òfún mi lómi láàyè àìlọ́lá mùsùlùmí lè ló gbà bẹ́ẹ̀ wọ́n tó bá pa àgbà bẹ́ẹ̀ ní kí lájà rà mí kí láwọn èèyàn sọ pé àwọn ọmọ ìyá máa ń o ẹ mọ̀ tí mo kẹ́ níyà ń dọwọ́ rú láàyè slangi tó wà ń tàn sí àwọn ọmọ ìyá máa ń dọwọ́ rú kì í wọ́n wọ́n kí ló fà á tọmọ ìyá fi ń dọwọ́ rí wàhálà ẹ̀rí ibi nígbà ẹ wọn àgbẹ̀ bísínẹ́sì lẹ́lẹ́yọ ẹ wo ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lélẹ́ ọ̀rọ̀ bísínẹ́sì lẹ́nu bọ́lá ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lélẹ́ ọ̀rọ̀ bísínẹ́sì ẹlòmí ọkọ̀ gbé fatiwa dé ni kòkó sí bọ́lá ẹ̀rí kéèyàn jẹ́ ẹ̀yẹ tó bá lè gèlè yẹn lè jẹ́ jẹ́ ṣùgbọ́n má dọwọ́ rú má kẹ́ síbẹ̀ ẹlòmí ọkẹ́ ìlọ láàyà kò ní jásí rántí yányá kò ní jásí òótọ́ yóò wá kẹ́ seventy five percent rọ twenty five percent òdodo débi pé ibẹ̀ ni ó gbà yọ níjọ́ tẹ́ ẹ̀fà àbọ̀sẹ̀ twenty five ni ó dì ẹ̀yin náà bàbá òpé ó ti bá ó ti mọ̀ àmà kẹ́ẹ̀bẹ̀ ni ó ti pẹ́ńbẹ̀ wọ́n ń dọwọ́ nítorí tí wọ́n jẹ ọlọ́mọdé dámọ̀dé àmọ̀ ومشربهم حرام وملبسهم حرام سيكون تعالى النبي صلى الله عليه وسلم كيما سي كفيري ابي ركو كفيري يمد يديه الى السماء وما قالوا مع السماء يقول يا رب يا رب مسلمين يا ọmọ ọlọ́run sẹ́mọ̀ kí ọlọ́run àrẹ́bìsọ́lá alẹ́sàwọn sọpọ̀ lọ bí omi o kọlọ́lọ́ bí náà o wọ́n lẹ́dí ìhúwà yóò tẹ́ ẹ̀mù ní ìwà ìsìnkú والذي هو يطعمني ويسقين ọlọ́wọ́ bá tó ṣe wípé òun ni ó fún mi lóúnjẹ wayasqin wọ́n náà ni ó fún mi ní tí wọ́n mú eléyẹ torí kí tàbá tó níbẹ̀ láàmà lọ àbá tó ní tú ṣùgbọ́n ọ̀rọ̀ rògbò bí àyẹ ọ̀rọ̀ rùgbò bí àwọn èèyàn gbọ́yé wàláhì pírọ́blẹ́mù táwọn kèfèrí ògbóhùn tàbí kèfèrí àánú ní bí rùgbò bí yà àwọn tí ń pẹ̀lú àwọn mùsùlùmí láyé òdí òní ni tó wá ṣe gbọ́ wà ìdá àmàrí kùtù kò yẹ ká fi wo láwọn èèyàn ń gbà á di olórí ibú lọ láyé lójú àdánwò àìsàn ni tí àdánwò àìsàn báyìí lè bá àwọn ènìyàn tí ó gbé kásà lè gbádùn kásà lè gbádùn kò sí táwọn èèyàn ṣe tán láti lò wàláhì mo ti lọ kíyàn rí ládùúgbò àjọǹkì òun mọ́sálásí ó wà wájú ọlọ́ni ìsìnkọ́lọ̀ kó ṣàforíjì tí mo sì lọ́dọ̀ rẹ̀ tí àwọn ẹni sọ pé wò this is your affairs I no like them again o kí àlódé they don collect forty thousand from us and they brought that thing na dog and thing gini kan he said eh, hmm. torí èèyàn fi bẹ́ẹ̀ gbọ́ yorùbá ajá ni ọ̀nà fi àṣejẹ ajá afá lọ́wọ́ afájá sàtìsìkè jẹ fún àṣejẹ torí kò lè bá àgbàdùn èyí tó wọ̀ dá ẹsẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ tí tó fi lọ bọ́lọ̀ ẹwà wájá tí wọ́n fún jẹ wàdánwò 40,000 àtàwọn owó mi bọ́ 40 káàṣì ni ìyẹn wọ́n ẹsẹ̀ gbàtọ́ nígbàtọ́ mi lè bẹ̀rẹ̀ torípa tí kírun lẹ́yìn ìfẹ́sọ̀ mọ́sílásì náà ni ajá ní ọ̀fíìsì àṣìjẹ́ wọ́n fẹ́ lẹ́dẹ̀ẹ́ sàṣìjẹ́ fẹ́ lómi ẹnìkan wọn bẹ tí mo mọ̀ dáadáa jọ sí kéèké ní àti ẹjọ́ sọ̀rọ̀ ní àà wàláyé ẹnìkan ti ní pé tó ń bá yàjọ tán kó ń buwari ó sì bú débẹ̀ á ní ó mú kàrà wọn lọ́wọ́ wọ́n bá èsì ńlá ìgbẹ́ wà ìdá màrí túbà húwà yá sí wà láìké sọ̀rọ̀ ẹ̀rí ọyọ́ pààyàn lẹ́kún àwọn èèyàn máa ń ṣe tó jù yẹn lọ lọ bèèrè tó lóṣèlú ṣe kó tó dépò ọ̀dá kankan mà tó bá gbọ́ gíní kan lọ́gọ́jì ẹlòmíì ogun ní àtọ́lá àtọ́jẹ àti gbogbo ẹ̀ nǹkan kan àfi rárí láyé tó ti ń fi àké sí gbẹ́rẹ́ àdá kéṣeré o ọ̀rọ̀ bíléèdì kan àdá àdá àwọn èsì mẹ́rẹ̀ àti àké àwọn oríṣiríṣi hàn túbú wàhálà mi ga tó yàn kéṣeré ẹ̀yìn orí ẹ̀yìn orí wàhálà rí wàhálà ga tó yàn wallahi wàhálà tó ga tó yẹ pé ẹ máa fi tẹ̀lẹ̀ bí ọ̀pá báyìí wàhálà àdáwò wá lọ rẹ̀rẹ̀ nínú ibi táwọn èèyàn ò ti rínú bí àmójú tó ibi àìsàn bẹ́ẹ̀mẹ́ àbí ò sí bẹ́ẹ̀ ni níbo làwọn aláàfà burúkú gbà wọlé sáwọn èèyàn la níbo làwọn èèyàn burúkú àdúgbò ìbò ni a ti ń jẹun gbogbo àwọn tí ń yọ lórí òkè kílẹ̀ rẹ̀ kó sún wọn débẹ̀ àìsàn ni wọ́n fẹ́ gbádùn ẹwà dánwò rúbù bí ọlọ́run ọdún èmi àti ẹ ní tí mo ní mo gbàgbé ń jẹjọ ní ẹgbẹ́ mo sọ bẹ́ẹ̀ pé ń jẹjọ ó sì yà sọ kankan bẹ́ẹ̀ mo gbàgbé sẹ́rántí سبح اسم ربك الأعلى سبح اسم ربك الأعلى الذي خلق sọ wípé sábì hisma rabbika láàlátán ọlọ́wọ́ bá ní alladhi khalaqa fasawwa ọlọ́wọ́ bá mi ọba dáadáa ọba tó dèdà fún rẹ̀ torí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà lè máa wo igi àbáwà náà dá nǹkan ìjọ́jú ń tà dáa lè dá fúnra wa o A ṣàjọ nínú ntọ́lọ̀ ń dá àti ntẹ́lòmíì nínú èèyàn bí ẹgbẹ́ wa míì dá àwọn wà fi dá nǹkan ní ìrọ̀pọ̀ ẹgbọ́n mi yé àwọn tí ń ṣe mọ́tò lápòjúwe àwọn kan ní gan ni wọ́n lọ wú páànù irin nǹkan nǹkan jáde ń tiẹ̀ àwọn ní ọ̀dà rìn nínú orin tọ́lọ̀ ń dá ni o àwọn wà lọ́jọ́ àyàn lọ́wọ́ àwọn gíláàsì náà ọ̀dà gíláàsì nínú gíláàsì ọlọ́run tí wọ́n ra àjọ àwọn náà ṣàjọ ni àwọn ń tọ́lọ̀ ń dá làwa kójọ tá a fi dẹ́dà yorùbá láyé mi ti làwọn èèyàn fi ṣàdẹ́dà ọlọ́run la dẹ́dà àwa náà lè dá nǹkan ṣùgbọ́n àlè pilẹ̀ sí ṣẹ̀dá ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba ọba tọ́lá ààrẹ ga fúnra rẹ̀ lọ́dẹ́dà bí ẹ bá tún ṣe mọ́tò tán abíyàn dáa ká sí àwọn ní ó ṣe ọ́ìlì wọ́n tún lọ bá wọn ọ́ìlì wọ́n lọ bá wọn ní benzin epo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n gbogbo ń ọba tó láàrẹ gá bá ṣe ipá rẹ̀ ká kò ní pé ẹnìkan dá sí ẹ̀rí àrà tó tóbi jù ń àwọn yìí mà ní pé inú tàbí tí wọ́n ní kó yẹ ká bẹ̀rẹ̀ wa léèrè wípé ọlọ́run ti ń ní ti dànù bọ́lọ́run ṣe ṣe ṣe dà wọ́n ní bọ́lọ̀ tí máa ń dá ó ti sọ fòfò rẹ̀ fún àwọn Al-Qur'an ó ní inna masala Isa inda Allahi kamathali Adam khalaqahu min turab thumma qala lahu kun fayakun inna masala Adam khalaqahu شيء إِذَا أَرَدْنَاهُ أن نقول له كن فيكون إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون ọ̀rọ̀ ọba tó láàrẹ̀ ga tí ń fi kélìmẹ̀ kẹ́límà kan gbólóhùn kan ní fi ń dẹ̀dà kún lásán ni o kún ẹ̀dá wọn sì ti ń tọ́lọ̀ ní ọ̀dà kò ní sàlẹ̀ káàkiri nítorí yóò máa sàlẹ̀ kí yóò máa sàlẹ̀ ọmọ adúrú tí ọkọ adúrú ọjọ́ tọkọ àtìyàwó méje ń kọlura wọn wọn èbí ọtẹ́lú méje súnmọ́bẹ̀ kò súnmọ́bẹ̀ rí kó doyún rí ó sì lè súnmọ́ ẹgbẹ̀rún ọbẹ̀ níbi egun tọ́lọ̀ ń dá la wọ́n tó ń di nsọ́mọ́ bí wọ́n ti bí wọn bí mẹ́ta ń sìn ẹni tó ti bí mẹ́rin ẹni tó ti bí méje ìyẹn ẹ máa bí lọ náà ní ọlọ́wọ́ sí ọ̀rọ̀ tòjọ́ tí mo fẹ́ lò ń bẹ̀ ni wípé wọ́n èbí ọ̀pọ̀lọpọ̀ wa ìtẹ́lómi ti ń sun obìnrin ké bí ma títí dòní ọba rò gan tó bá lọ báyìí ẹgì ó kàn gbé ni yóò wá lọ gbé pamọ́ dídìrín ẹgì rẹ̀ wọ́n ló gbé pamọ́ kò sí wá gbé tiẹ̀ ṣé obìnrin tó ń sunwọ̀n ní ẹgì la ẹ̀ẹ́gì kan àbí ẹ̀ẹ́gì ogbé o ètò tó bá jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo ìgbà tó o bá súnmọ́ ìyàwó rẹ̀ lẹ́yẹ kí ẹ̀gì ọmọ gbé ó sá máa gbé ó sá máa gbé ìfẹ́ ní ọmọ bí ọkọ̀ ọmọ bí ma ní oṣù mẹ́sàn-án mẹ́sàn-án mẹ́sàn-án àbí mẹ́wàá ìwọ tí tí ń gbé ti ẹ̀gbọ́n tí ń dọ́mọ tí gbogbo orun tẹ̀ ń sùn ní ń dọ́mọ ṣé gbogbo ẹ̀ ní ń dọ́mọ ní àwọn ẹlòmíì máa ń Ah, bóòlù ń sílẹ̀ lóyún òun ah, bí ara àṣẹ òun ṣe kíní à òun ṣe àṣìlù dídí ni ṣe àṣìlù kíní ẹ̀dá sọ́lọ́ ti fi kún sí àyè á máa ṣe àṣìlù tó bìnrin oṣù tó lóyún ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹlẹ́mí ọmọ yìí bá da gidi bọ́ọ̀lù ẹ̀kọ́ sí rẹ̀ ìyẹn máa ń ṣe àṣìlù dáadáa tíyàwó rẹ̀ yóò tún gbé kéńgbé àwọn dókítà ìgbé kélé ìtọ́pọ̀ tí ń jáde irun tó jáde àwọn omi ìkan tí kọ̀kọ́ máa wá wọn tó dọmọ wọ́n wà ní kíní ẹlòmí kíní rẹ̀ lọ́sàn tí wọ́n sọ fún ọkọ̀ yóò kí kó tó dọmọ eléyìí tí ń wá kí tó kí sóhun òun kí tí sì ń pé o sì lè jẹ́ odòyún wèrè síyàwó lọ́jọ́ síyàwó lọ́jọ́ odòyún ni àbí nàmá amúrùnà àlìṣẹ́yìn ìdá àrọ́dẹ́nà ọlọ́ni tá a bá fẹ́ dá nǹkankan tá a bá ti gbèrú ẹ̀ ní tá a bùkátà sí kákan ní pé yóò sì máa jẹ́ bẹ́ẹ̀ a kà sọ bẹ́ẹ̀ kẹ́límẹ́ka lọ́lọ́run fi ń dẹ́dàá níbi ń dá tó bá wù níbi ń dára tó bá wù nítorí bá ti fi kún sí fàyàkóòrò ni yẹn ṣe pé èèyàn máa gbé sórí bí àbí òní rí bẹ́ẹ̀ ọlọ́run ọba mi ọba tó dẹ̀dá ọlọ́run ní àpèjúwe inna masala Isa inda Allahi Isa ti ń jọyín lójú tẹ́wàá fẹ́ torí ẹ̀ tẹ́ wá fẹ́ gbé rùbùbíyà fún tẹ́wọ̀n kí làwọn èèyàn fẹ́ gbé fún rùbùbíyà làwọn èèyàn ń gbé fún ẹyin sáájọ́ fi sọ́dọ̀ ọlọ́run abẹ́mọ̀ ni gbogbo sọ̀rọ̀ rẹ máa kó bọ̀ jésù ti dẹ̀jẹ̀ rẹ̀ lẹ̀ nítorí kí wọ́n mọ̀ bá kú ṣùgbọ́n títí dò ní kiri ó ń kú wè ìwọ́ wà lọ́dọ̀ wọn lórí pọ̀ fẹ́ kú àtọ́ríṣiríṣi iná dára dá ọlọ́ni ká máa sálẹ̀ ádámù bí àpèjúwe ádámù ni adáraàmà láti fi yèpẹ̀ ṣùgbọ́n kìí ṣe yèpẹ̀ ń gẹ̀gẹ̀ lọ́sọ́dẹ̀ dáa tó máa kọ́ lára hù kún fàyàkó kún fàyàkó nù la fi dá ìyíṣà òun náà la fi dá adámà náà ọlọ́run ọba mi ọba tó dẹ́dà fọ́sà wá ó sì dẹ́dà tó sì ṣe dọ́gbadọ́gba sẹ́rí pé ọlọ́run ọba ṣe ẹ̀dá dọ́gbadọ́gba gbajúmọ̀ nǹkan tẹ̀sí òrò kankan lónìí mo wá ń wo àlàyé táwọn tẹ̀sí òrò sí nǹkan kan wá sọ sí mi lẹ́mìí ìyẹn kàáyùn ṣùgbọ́n kankan tí mò ń kà lọ́fẹ́ jọmọ̀ mo wá wò wípé eléyìí ògán ti tó ẹgbọ́n tí fẹ́ sọ tọ́ fẹ́ mọ̀ pé ọlọ́run dèdà ó rẹ̀ lọ́wọ́ ẹni ọba lásìdẹ́ǹtì ní wa ọ̀pẹ́rẹ́tì kan lára rẹ̀ kò lè balance ibi bó lójú bá lọ rẹ̀ kan lára rẹ̀ ya kò ní dàbí gòfìàn ní òrì kò lè dàbí imú tọ́lọ kò sí ní yọ̀rọ̀ bẹ́ẹ̀ bí wọ́n bá yọ yín fún yàn tí wọ́n fi ké sí kò lè dàbí yín ọlọ́ kọ́lákọ̀ fàṣàwà ẹlòmíì ń bẹ wọ́n ti yọ apá rẹ̀ kún bẹ́ẹ̀ wọ́n kàn fi kankan sí lápá ni kò ní dàbí apá tọ́lọ wọ́n ti gé ẹsẹ̀ ẹlòmíì wọ́n gbé nǹkan sí ni kò lè dàbí ẹsẹ̀ tọ́lọ dàbí bọ́lọ̀ ti dà lóòsì mọ̀ pé ọlọ́run ọba ọba tó láàrẹ ga kọ́ lákọ̀ fásà wá àwọn èèyàn bẹ láyé lè ṣe wọ́n ní kí àyàtọ̀ lọ́n fáwọn òtò àwọn fẹ́ láyàtọ̀ pọ̀ sí kò sí balance mọ́ tí tó fi lọ bọ́ lọ ó ti gba tí ó mọ̀ sí tí ó mọ̀ lóògùn sí ìdí ń tẹ́lómi orí ń tẹ́lómi ikùn ń tẹ́lómi president kan nílùú kan ìyàwó rẹ̀ fẹ́ jẹ́nu rẹ̀ ọfà ibẹ̀ lọ́gbà abẹ́ ti gbàgbé nílùú kan alladhi khalaqa fásà wá ọlọ́run bá dẹ̀dà ọ parí dídẹ̀dà ẹ̀ bẹ́yàn bá bó wájú orí tí wọ́n bá ràn ká dàbí ìtọ́lọ́run bẹ́ẹ̀ láyé bẹ́ẹ̀ kọ́ tó bá gé létí tí wọ́n bá wé tí mí ìsìnkú á dàbí ìtọ́lọ́run tó bá yọ ń ka tí wọ́n bá kì í kẹ́ náà bọ̀ kò ní dàbí ìtọ́lọ́run tí wọ́n bá yọ yín fún ọ tí wọ́n bá fi ké sí kò lè dàbí ìtọ́lọ́run tí akòkòrò bá gbẹ́ ẹlòmíì mú tó káńsì ojú ẹ̀ tàbí accident bá dé ibi tí ọwọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn bá ti pààrọ̀ nínú ẹ̀dọ́ ọlọ́run yóò sì yàtọ̀ sí ìtọ́nà ń dábẹ́ ìgbà tí mo rántí nǹkan mo wò pé kò ní ìdí láti ṣẹ̀mọ̀ wá bá ṣe ṣàlàyé bá ṣàwò á fáwọn èèyàn mọ́ torí bí ṣe ṣàlàyé bá ṣàwò fáwọn tí ó fi yí àwọn èèyàn pẹ̀lú tèmi ń kà ó ní mo ń ronú sí i ìrò pé ẹgbọ́n kan tí mo ń sọ yìí mo kẹ́ bá ṣàwò táwọn afáwọn sọ ìbò láti ṣàlàyé rẹ̀ táwọn èèyàn tẹ́sí wíyà yìí tí ó fi yé wọn àwọn eléyìí gan ti tó tọ́lá àpèjúwe tó súnmọ́ kálukú wá nìyẹn tí ó lọ wá lórí wọ́n náà wọ́n lọ ojú tó ti ẹni ó bó lórí rí tí wọ́n pààrọ̀ ní wọ́n bá dá àwọ̀ mú ká báláǹsì kára bí tọ́lọ́ tí wọ́n bá ṣe àwọn iṣẹ́ míì bẹ́ẹ̀ lára rẹ̀ wọ́n mọ̀ wá gbóògùn tí tó fi lọ wọ́n yẹn mọ̀ wá gbóògùn wọ́n lè níbi o kọ́làkọ̀ pẹ̀lú wípé máa bẹ tọ́lọ́n sì ni a máa bẹ níjọ́ tábà kú náà náà ni ó mọ̀ àpò bó ṣe wù náà bó ṣe wù ni in ti gbàgbọ́ kọ́làkọ̀ pọ́lọ̀ ń lọ dá wa mú wa ó ní pé ká mọ̀ pé in tó yàtọ̀ sí àmọ́ lẹ́yìn tó dá wa tán ni nǹkan wọn lè lẹ́tọ̀ sí jọ̀sùn nǹkan yẹn wọlé lẹ́tọ̀ sí ká wárí fún un yọtá ànábì wa Ibrahim aleyhi salatu wa salam tó lóun ní sí gbogbo ọ̀sán àwọn kèfèrí kí ló sọ ó ní illa alladhi fatarani àfẹ́ni ọ̀dà mi nìkan pé ọlọ́run ọba ló tó ní nǹkan tó fi jẹ́ ọjọ́ pé kò yá wárí fún nǹkan mi tó yàtọ̀ sí khalaqana fasawwana ó dá tán ó tún ṣe wá lọ́gbọ̀ọ́gba ó gbójú síbi tó yẹ kójú imú síbi tí mú ọ ẹnu síbi tẹ́ ẹ̀kọ́ wà nǹkan kọ̀ọ̀kan síbi tó ṣe rẹ́gí ẹ̀ gbogbo nǹkan kọ̀ọ̀kan níbi tó ṣe rẹ́gí tó ṣe rẹ́gí tó ṣe rẹ́gí lẹ́yìn tó wá ṣe ẹ̀yẹ tán wọ́n làbí kọ́ dárọ̀ fàádá wọ́n pè bùbù òun ni ọba tó ṣe wípé ó pè bùbù bụ ara gbogbo nǹkan tó wù lẹ́yìn ìgbà tó pè bùbù ṣíṣẹ̀dọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó tún wá fi mànà láàyè láfàyè ọ̀pá ẹran ẹni tó bí ewúrẹ́ àbákùtà bá ti tó o bá rí rí ọba arákùtà tó bá tọ́mà ló sì máa ṣẹ̀ṣẹ̀ tegitegi tegitegi tegitegi nítorí lọ abẹ́ ìyá rẹ̀ ni ó lọ́mọ mu yàn bóòlù ó sì mọ̀ kébẹ̀ lọ́yàn wa ṣẹ̀rọ ẹgbẹ́tẹ̀ ẹ̀yìn èèyàn ẹ̀yìn lẹ́gbẹ̀ẹ́ lẹ́wà gbé sáyà lẹ́wà ní kọ́mọ fà bóòlù lè wúrẹ́ sí mọ ibi tọ́yàn wà lọ́dọ̀ ìyá rẹ̀ pẹ̀lẹ́dì kọjáọ̀ fàhádà ọlọ́ọ̀bá mi tó gbé kùkù ọkadà gbogbo nǹkan ah, ìjọta ànábì wa Musa alayhi salatu wassalam tó ń lọ sọ́dọ̀ Fir'auna pẹ̀lú ojú àwọn kámọ́kámọ́ bá fàbẹ̀yẹn lọ́wọ́ ńná ìgbà tó débẹ̀ tán Fir'auna wò wípé ọmọ kí lọmọ ìgbé wa yìí tọrọ ma ni Musa níwájú ẹ̀ wọ́n ní fama rabbukuma ya Musa ìrẹ́ Musa ìwà àtẹ̀gbọ́n ẹ̀ta lọ́lọ́wọ̀ ẹ̀yìn méjèèjì kí ni Musa fi dá lóhùn ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى فقال فما قال فما ربكما قال فما ربكما يا موسى قال ربنا قال ربنا الذي أعطى كل شيء خلقه ẹ máa wo ta lọ́lọ́run ọba ẹ̀yin méjèèjì wọ́n ní rọ̀bùnà ẹ̀yàn kó ti mú ọ̀nà mà ah. àwọn anábì ọlọ́run ọba máa èsì fọ́ rọ̀bùnà alladhi a'ta kulla shay'in nínú ṣéyìn ìwọ náà wà ẹ tún wo èsì àwa mùsùlùmí ayé òde òní pàṣípàṣí wáyé pọ̀ àjìnàṣẹ́pọ̀ orí òpè ǹjẹ́ ọ̀yẹ́ ajá káfílẹ̀ èèyàn fáwa ní Islam a sì máa jà ń torí ẹ̀ ibi èèyàn ni Salmanu Al-Farisi tá ń kánjó ní táwọn ọ̀sẹ̀ bọ́ sì ń sọ fún yí pé <laughs> Salman qad allamakum rasulukum kulla shay'in hatta al-qira'ah <laughs> ibi tẹ́ ẹ dé ojú nǹkan alábìnrin tó ó tún kọ́ ibẹ̀ sí mọ ìyàgbẹ́ ìfòyín fọ́ àwọn ọ̀sẹ̀ àwọn kìfì lọ́sọ bẹ́ẹ̀ kọjá alámakùn nàbí yòókùn kó láṣẹ gbogbo nǹkan lànà bí yín sáà wá ń kọ yín ẹ wá rọ gbogbo nǹkan ni wá ń kọ yín bẹ́ẹ̀ sì dàgbà tó yìí hẹ́tẹ̀lì xèrọ tẹ́ ẹ lórí bẹ́ẹ̀ ti àgbẹ̀ bẹ́ẹ̀ ti tọ̀ yín tó ṣẹ̀ṣẹ̀ ń kọ yín ni nǹkan ṣe yín o tó bá ṣe wọ̀ ní ọ̀sán fẹ́ẹ́ sì kí ló ṣe oní orí ẹ̀ ti dàrú tó bá kọ́ wá kọ́ kí lè wọ́n náà mú wá ní ẹ̀ gbogbo ẹ̀ lọ́kọ̀ à alámànà alánàṣítà kọbílà nkébìlà tàbí ọkọ̀ ètò ìwọ̀n àwọ̀bá wọlé ní wọ́n ní ṣe ń sàlàyé fún ọkọ̀ wà lóòótọ́ kó jíjà èyàn máa ń mèsì ọ̀rọ̀ ni èsì ọ̀rọ̀ lọ́ọ́mà ó tó wá sọ àbùkù tó fẹ́ ta ẹ̀sìn ó bà tó sọ di dáwà mọ́ lọ ṣùgbọ́n nítorí pé kò sí nǹkan látàrí ọ̀pọ̀lọpọ̀ kàràfù àtàrí làbí àtàrí kàràfù ni tàbí tí o sì ń kẹ̀kẹ́ ń bẹ̀ yóò sọ yóò àdàkà gidi agidi yóò wà lé gan pé kí ló sọ ọ̀tá bẹ̀sì ni wọ́n bẹ̀sì. ìwé ṣe kọ lẹ́kọ̀ọ́ kó o lo chance kó fẹ́ tàbùkù ẹ̀sìn yẹn kó o sì kọ lẹ́kọ̀ọ́ wọn kó pa náà wéèrè fún yẹn sallallahu alayhi wa sallam tó sì gbọ́ wá bá anábì náà yóò ń gbọ́ gẹ́ ní kíní ìdìbò olùkí kọlù ọ mo sì ní olùkí àtẹ́mi máa ń ṣe ṣe ń ká nǹkan sí ọ tí wọ́n bá sọ bẹ́ẹ̀ fún ọ kí lọ sọ ní ta lọ sọ bẹ́ẹ̀ orí ẹ̀ tó sọ bẹ́ẹ̀ ti dàrú anabi sọlá aláwọ ẹni sọlá anabi ní kí a yín sì wá sí wèrè nǹkan sí mi ó dà inú tí wọ́n wí jẹ́ nǹkan fún ọmọ ìkíwọ̀ náà ọjọ́ kọ́ jọ́ọ̀jì aláyé bá sí kúrò àníkàlẹ̀ fún ah olélé ọjọ́ mọ́rọ̀ ẹni tí nǹkan ṣe o bẹ́ẹ̀ ni ahadun mina al-mushrikina istajaraka kí lọ́la wí fa ajirhu hatta yasma'a kalam Allah tẹ́lẹ̀ kí wọ́n bá lọ́wọ́ fẹ́ ṣàbíọ́ nínú àwọn ọ̀sẹ̀bọ mọ́sàn tó torí pọ́jọ́ ṣẹbọ ò ní ìgbàlẹ̀ ni ó fara mọ́ nígbà tí bá ti ń fara mọ́ ni ó ti mọ ọyọ́ Kùránì bọ̀ yọ́ fara mọ́ kó lè gbá ló Kùránì yóò rẹ̀ sítorí mọ̀nà yìí ẹjá lọ mi sí ọ̀rọ̀ Ànábì Musa alayhi salatu wassalam onírọ̀bùnà kò onírọ̀bùnà alladhi a'ta kulla shay'in khalqahu thumma hada ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى ìgbàtọ́ ní fàmà rọ́bùkù máa yá Mùsá ilẹ̀ Mùsá tọ́lọ́lọ́wọ́ ọbẹ̀ yìí méjèèjì ní rọ̀bùnà lẹ́dí àtọ̀ kulla shay'in khalaqahu ìṣẹ̀dá gbogbo nǹkan ọlọ́run ló fún àti ń tó dáyé tó mọ́ ọlọ́run àti ń tó dáyé tó lòun ò ní màmá ọlọ́run ló fún ìṣẹ̀dá ẹ̀ lẹ́yìn tó mọ̀ ní ṣẹ̀dá rẹ̀ tàṣó mahada báwo ni ó ti lò ó lọ́kọ̀ alladhi khalaqa fasawwa walladhi qaddara fahada ọlọ́run ọba ọba tó láàárẹ̀ ga ló pè bùbú gbogbo nǹkan ìpè bùbú ọlọ́run ọba tó láàárẹ̀ ga báwo láti lò ó àwọn ní ma tafsir wọ́n ní ìdáyà tó lọ sọ mẹ́rin méjì ni ó ìdáyà kan ń bẹ ìdáyà kan oníyà nìyẹn ìdáyà kan oníyà bó láti máa ń wu malẹ̀ tí ń wọ tí ń wu kòkó àti ilẹ̀ tí ń wu àgbàdo àti ilẹ̀ ẹ̀gẹ́ àti ilẹ̀ tí ò léwu kankan nu méjèèjì àbí ká sá máa gbọ̀npẹ́ sí àbí ká máa gbé nǹkan míì sí bó láti mọ̀ bó láti mọ̀ yí pé nínú abẹ́ ẹlẹ̀ kan epo mẹ́mẹ́ ìdáyọ̀ ọlọ́ni bó láti mọ̀ yí pé nínú àwọn ẹlẹ̀ kan irin bẹ́ẹ̀mbẹ̀ tí ó tún máa sọ wà ó dáa bóò ni kòkòrò oyin ṣe mọ̀ kó wọ́n mọ̀ ṣe oyin ọ̀dà bóò láti mọ̀ yí pé ní tí kòkòrò oyin ṣe bí kòkòrò ní bóò láti mọ̀ pé ń dùn táà lọ́ máa gbélé tí yímiyími yí káàkiri والذي قدر فهذا هداية كونية دي هداية كنو كونية نية gbogbo ẹ̀dá lọ́lọ́run ṣe bẹ́ẹ̀ fún hidaya mi ń bẹ o inna hadayina as-sabil imma shakira wa imma kashura inna hadayina as-sabil imma bẹ́ẹ̀ náà ló ṣe ìdáyà bá ti ṣẹ̀sìn ẹ̀ ìdáyà àti ilé ayé bá ti gbé ìdáyà èwo ni ó lìdì síbi tá a lọ ń gbà bá dọ̀run wàhùdú ilá kọ́yé bèmí ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga ó fàwọn èèyàn kan mọ̀nà lọ síbi ọ̀rọ̀ tó dá ọlọ́njá wà nù wọn fàájúhùn ila siratil jahim náà tún wà ó ìdáyà kan náà tún nù àwọn ilé ilẹ̀ fàá náà mọ̀nà nù náà jahim ọlọ́run ló pin ìdáyà ti kàwé níyà ń bẹ ìdáyà ti shar'iyya ń bẹ ìgbàtọ́lá ọba ọba tó láàrẹ́ká ní wálàdé kọ̀ dárọ̀ ọba tó gbèbò tọ́jẹ́dà kálukú ọwá àti ń táàmà nínú ẹ̀dà àti ń táàmà ọlọ́run náà ló dá ojú wọn ọlọ́run náà ló pè bùbù ẹ̀ lẹ́yìn ìgbà náà bóò láti ọba kádàrá tán kí láàgbé nínú ìgbésẹ̀ táàbí ní ṣòfò ayé àti tọ̀run ọlọ́run tó ṣàlàyé ẹ̀ ìdára ni àfi ká mójú tó àti yín ọlọ́mọjà sọnù o ìṣẹ̀dá wa tọ́lọ̀wọ́ bá dá fún wa ó ní bó ti yá bó ẹni ọba ẹ táwọn bá ti rí àti pé lè ti ń change ìṣẹ̀dá ọlọ bẹ́ẹ̀ náà sọ pé bá dá òun tún dá tó bá dúdú yóò lòun pupa tí ọba sanra yóò lòun fẹ́ sanra lágídí gbogbo nǹkan tí ẹ kò ní bá tọ́lọ́wọ́n bá mu ó náà sì ní báláǹsì ó náà ní ṣe kíni kò ní báláǹsì ọ̀rọ̀ èmi àti yín ọlọ́mọdé ọ̀dà rú kó fi wá sí kọ̀ǹgẹ́ dáadáa ní wàhálà kò ní ṣe nǹkan dì hàdà wà sọ́lá lọ́wọ́ ẹ̀ tó bá ní bèrè tí bèrè bá wà ẹni ṣé bèrè mi wà lẹ́yìn bèrè yàgbé sọ ó di méjì ẹ bá ń fún wọn ní kẹyìn mi mà tẹ́lẹ̀ òfin sẹ́yìn. نعم امري وانتم جزاكم الله خيرا ọ̀nà náà pèsè mùsùlùmí ni ní ìgbàgbọ́ pé ọlọ́mọ bàbá tó láàrin ga ń dẹ̀dà látara àmàlẹ́ ìkọ́sí lórí خلق خلق من ماء دافق àlàyé kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn ẹ̀dá òsì mú máa ń ṣe pẹ̀lú sọ́rọ̀ àtàkàn àwọn ìlànà ìbẹ̀rẹ̀ lẹ̀ wọ́n ti táwọn fẹ́ sọ̀rọ̀ nù máa sábà láàrin sọ́rọ̀ àmì ìjẹ́ mi wọ́n tẹ̀lé ra wọn ẹja fún yẹn lẹ̀ torí bá àtàtàlẹ̀ náà wàhálà kún sọ̀rọ̀ náà gbé sẹ́nu ẹ tẹ̀síwájú. ok èyí tí màá fún wa ní mara ni wípé tí ọdún olùkọ́ tí ìbá ti fẹ́ bá pọ̀ á eléyìí tó dáa jù ní kéèyàn máa fi ọkàn bá ń téèyàn ń ìyẹn ni ìyẹn gangan ni ẹ̀kọ́ àlùkùrá tí ẹ̀ bá wà pẹ̀lú ẹni mọ̀ ẹgbẹ́ ẹ̀kú mọ̀ àtúmọ̀ rẹ̀ kọ́ gbọ́ àwọn ibi tó mọ̀ àtúmọ̀ ẹ̀